وكل بدعة ضلالة وكل ضلالة في الله إلا ذلك الأسرار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكبر ونوبة أترى عليكم إكيالوبة أتيان ونوبة أتي أولا جيجة ونوبة fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alayhi wa sallam àti àwọn aráalé annabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ kẹyàrá ah, lẹ́yìn eléyìí báyìí lẹ́yìn tí a ti ní ọlọ́run bá gẹ́gẹ́ bó ti tọ́ sí ọlọ́run tí a sì ṣe salatu fún anábi sallallahu alayhi wa sallam ó jẹ́ aṣíwájú ẹ̀dá eléyìí tí a kójọ papọ̀ nítorí ẹ̀ ní òní òun náà ni àti dúpẹ́ orí ọlọ́wọ́n bá tí ọlọ́wọ́n bá lè gbọ́lá tí ó ṣe fún wa òun náà ni yíyọ̀dá ọmọkùnrin eré tí àtúnkọ rẹ̀ ní sáàdì tí ọlọ́wọ́n bá lè gbọ́lá tí yíyọ̀dá rẹ̀ fún wa sọ eléyìí orin ńlá ni látọ̀dọ̀ náà bá orin tí ó tóbi ni látọ̀dọ̀ náà bá kíkẹ́ ọlọ́wọ́ bá ní kí ọlá ó yọ̀ǹda odidi ọmọ ọlọ́wọ́ bá yọ̀ǹda rẹ̀ fún wa ebi ẹsẹ̀ yóò rọ̀ mú wa pọ̀ ní nǹkan sí i so eléyìí ni orin kan tó rẹ́sí pé tó nínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọ lẹ́yìn Adam nínú àwọn ohun tí wọ́n ṣẹlẹ̀ sí ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé ọmọdé tó gbé wá rí pé odidi ẹ̀mí ìgbàkanjọ́ pé ó bàbàrà púpọ̀ ó sì kankan dáadé gbígbé nínú dúkìá yìí tí a máa ń kójọ bóyá ní ní kíkọ́ ni o bóyá ní mọ́tò rírà ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn dúkìá yìí òṣèlè tí ó pàtàkì tó odidi ẹ̀mí nínú àwọn orí wọ̀nyí látara báyìí òun náà ni a kó ìjọba pọ̀ sí láti dúpẹ́ fún ọlọ́run ọba lórí orí yìí tàbá kójọ papọ̀ báyìí a máa ń lo àǹfààní náà láti ṣe ìbáraẹnisọ̀rọ̀ láyé tó rán wa létí ojúṣe wa sí ọlọ́run bá àti tó dára lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam àmọ́ ń lo àǹfààní láti ṣe rẹ̀ náà tàbá ṣe wá rí bí ilẹ̀ ṣe rí òun ni ó máa ń sọ kí ni a sì dánilẹ́kọ̀ọ́ nínú torí pé gbogbo èèyàn kọ̀ọ̀kan òun ni ó ní nǹkan tí ó bùkátà sí láti gbàgbọ́ yí ẹ̀ nínú Islam ìgbàbá wá wo àwọn èèyàn tí wọ́n wà níkàlẹ̀ tààrí wípé nǹkan tí wọ́n bùkátà sí rè nínú àlámọ̀rí ẹ̀sìn òun náà ni àṣàbà máa ń darí ìbánisọ̀rọ̀ lọ bá tó látara báyìí olófà ló jẹ́ pé tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ wa tí a jòkólẹ̀ yìí sọ̀wárí pé alhamdulillah àwọn tó jẹ́ sí pé àti sábà lọ tó wà sí tẹ́lẹ̀ náà ni jẹ́ sí wípé a ṣe ń gbìyànjú láti máa rìn lójú ọ̀nà sunnah òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà lórí ìjòkó tó báyìí ni yóò mú wa láti sàlàyé àwọn alámàrí kan sòyé lè díẹ̀ sí pé a rí wípé yóò ṣàǹfààní fún ẹnìkọ̀ọ̀kan wa nínú àwọn tí a jòkó lẹ̀ nítorí kí a lè bà mọ̀ kí ni wọ́n pè ní sunna ẹgẹ́ bí àwọn olùgbà nípa Islam bí wọ́n ti sàlàyé fún wa tó wà fi ní sàtìgbóyè ìgbàgbà pẹ̀lú sunna eléyìí báyìí tí a bá lọ mú ọ̀rọ̀ Imam Ahmad rahimahullahu ta'ala ìgbà tí wọ́n bá sọ̀rọ̀ nípa usulu sunna alimam ahmed rahimahullah ta'ala wọ́n ní usulu sunna ta'indana التمسك بما كان عليه أصحاب النبي صلى الله عليه وسلم وترك البدع وكل بدعة فهي ضلالة نعم أصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب النبي صلى الله عليه وسلم والاقتداء به وترك البدع وكل بدعة في الدين فهي ضلالة الإمام أحمد رحمه الله تعالى ولي أوائل تي ẹ̀yìn ó lórí káfíṣọ ipa súnà ni àwọn òṣèlú súnà àwọn ìpìlẹ̀ súnà lọ́dọ̀ àwa lọ́dọ̀ lọ́dọ̀ wa òun náà ni na alihi kana alayhi ashabu nabiyyi sallallahu alayhi wa sallam wal iqtida'u bihi òun náà ni kí ẹ̀jẹ́ ni tí ó mú nǹkan tí àwọn kí ẹ jẹ́ ni tí ó wà lórí nǹkan táwọn sọ̀hábà ìdúwọ́n lọ́wọ́ àléyè tí wọ́n wà lórí ẹ̀ eléyìí báyìí ni ìpìlẹ̀ súnà lọ́dọ̀ àwọn ahlus-sunnati wal jamā'a àti lọ́dọ̀ ìmáàmù ahlus-sunnati wal jamā'a ìmáàmù ahmad al-ìmáàmù ahmad rahimahullahu lọ́dọ̀ alìmáàmù ahmad tó ìmáàmù ahlus-sunnati wọ́n gbà lágbájá sálàfí àwọn ìpìlẹ̀ yìí olóòrò dúró lórí alákọ̀ọ́kọ́ àtàbásùkú bima kana alayhi ashabu nabiyyi sallallahu alaihi wasallam kí ẹjẹ́ bí ẹ́ sí yóò dìmú nǹkan táwọn sọ̀hábà wà lórí ẹ̀ àkídà àwọn sọ̀hábà òun náà ni ó dẹni tí yóò dìmú manhaj àwọn sọ̀hábà wàlìkẹ̀kọ̀tìlá omi a sì jẹni tí ó ma kọ́ wọn a jẹni tí ó ma wọn sàhábà a jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí ẹ̀sìn rẹ̀ àti manhajú ẹ̀ tí ò bá ti lè jọ tàwọn sàhábà ridwanullahi alaihim fàlẹ́ ìsàlẹ̀ ahli sunnah lórí báyìí a ní sọ́kọ́ wà nínú ahli sunnah nìyẹn ilé ìbàlẹ̀ jẹ́ sí pé ó dọwọ́ ìdí kọ̀ọ̀kan wa láti gbàgbọ́ ní kí ni manhajọ sọ̀hábà ìbọn náà àlejò báwo ni àwọn sọ̀hábà báwo ni wọ́n ṣe máa ń lò pẹ̀lú gbogbo àwọn alámàrí ẹ̀sìn káwá náà lè lọ jọ wọ́n bẹ̀ tàbá mọ̀pá fẹ́ jẹ́ àlùsùn náà ṣẹ́rí ìjálùsùn náà àti ìfẹ́ báwùjọ mu méjèèjì lè papọ̀ láíláí mo fẹ́ jáde súnà mo dẹ̀ tó fẹ́ máa báwùjọ mu so ìfẹ́ jẹ́ kí àwùjọ ìfẹ́ jẹ́ kó kórìíra mi mo fẹ́ máa bá gbogbo èèyàn ṣe gbogbo èèyàn òun náà lẹ́ni rí lọ́dọ̀ mi èmi ò sì ní sọ pé nìkan ọ̀dá nùsọ́ṣí wàlá àrùjáre àwọn kan máa tó àwọn èèyàn ṣe ni ta ilé ikú díẹ̀ káàtó ilé ikú díẹ̀ káàtó wàlá àrùjáre àní sọ pé lágbájá ọ̀dá àní sọ pé nìkan ọ̀dá ẹ́ eléyìí báyìí kìí sí ìlànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kìí sí ìlànà àwọn sàhábà ni kìí sí ìlànà àwọn sàhábà ni buwọ́n mi náà àlejò ẹgbúra àwọn kan báyìí tẹ́ bá wà lórí irú àwọn nǹkan yìí aslan lọ́wọ́ bí wá lè rẹ̀ pé sí sílé ni àtọ̀lẹ́ kan ti sílé a nìkan ti sáláfí nítorí wípé kí ni o ààrí ẹni yẹ kó máa rìn lórí ìlànà sàhábà rìdwánù ààrí ẹni yẹ kó jọ àwọn sàhábà rìdwánù lọ́rọ̀ àlè inú jẹ́ sí pé àwọn èèyàn máa ń sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn dẹ̀ ní ó pàtàkì ó yẹ gbàgbọ́ yẹn dáadáa náà ni pé ká tó lè sọ wípé lágbájá sórí ni tó fáwọn èèyàn máa ń rò wípé ká kìyàn bọ́nú alùsùn náà lọ dáa jù àmọ́ káyọ̀ èèyàn jáde ni ò dáa lágbájá ó ń yọ àwọn èèyàn jáde kó náà alùsùn náà wọ́n tó wá ń kí àwọn èèyàn bọ́ tàbí ní kó mọ̀ kìkì gúkì bọ́nú ẹ̀ nígbò láwọn ìṣòòlù tí ó wà lórí ẹ̀ká tó nìjọ pàálù sí mẹ́rin tó wá kìkì gúkì bọ́nú ẹ̀ tó wá yọ jáde mẹ́lẹ̀ tó kìkì bọ́nú ẹ̀ yìí sára ẹ̀ ọwà ni wọ́n yọ ẹ̀ ìwọ́n tó ti ẹ̀wọ́n kọ̀ ẹ́ gbogbo ilé báyìí lọ sínú ìlànà àwọn sọ̀hábà lùdọ́rùn náà àlejò tó jẹ́ nígbà tí Imam Ahmad rahman Allah ta'ala tó ń bọ́rọ̀ yẹn lọ wọ́n ka gbogbo àwọn fìsọ́ọ̀lù yìí wọ́n ka gbogbo àwọn ìròyìn tá gbọ́dọ̀ ní lára yẹn tá fi pèsè lèyìn wọ́n ní fàmẹ́ntàrọ̀ kàmínà fọ́sìlà ìlànìyàkùn ní àhìlíhà ẹni tó bá fi lè fi ẹyọ kan lẹ̀ nínú àwọn ọ̀wà yìí mẹ́ntàrọ̀ kàmínà fọ́sìlà tán ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ yẹn ni pé gbogbo yòókù náà ó wà ẹ̀ ṣùgbọ́n ẹyọ kan péré ni òṣìlẹ̀ Imam Ahmad ń sọ̀rọ̀ fàlẹ́ ìsàmì àhìlíhà kò sínú àlùsùn ẹ́ báwọn ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ṣe máa máa mọ̀lì náà sáwọn náà yọ ẹ̀yàn jáde ibi yóò ní àwọn ìpìlẹ̀ yóò láwọn àròyìn kan táàrí lára ẹ̀ ká tó sọ pé sínú ní yóò láwọn àròyìn kan táàrí lára ẹ̀ ká tó sọ pé sálàfí ẹ̀ mẹ́túmọ̀ sínú ní àwọn àbá súnnà ti sàlàyé àwọn àbá súnnà wọ́n ti ní ẹ̀tàn pè ní ahadu súnnà àwọn sọ̀hábà gẹ̀gẹ̀ náà jẹ́ bẹ́ẹ̀ àwọn salaf àwọn sọ̀hábà gẹ́gẹ́ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ àti àwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn àwọn ni salaful umma àwọn ni salaf wọ́n máa sọ pé salafi lè yẹ̀ ìtúbẹ̀ ní pé ẹni tá a fi tì sọ́dọ̀ àwọn sọ̀hábà ajẹ́pẹ́ ni gbọ́dọ̀ jó wọ́n parí ẹ́ ó gbọ́dọ̀ jó wọ́n parí pátápátá tóra ní fi yẹn ti síbì kan àbíkọ́ jẹ́ pé ìròyìn àwọn táàfi ti sí yẹn táàfi ti sọ́dọ̀ wọn yẹn ó pín sára rẹ̀ tí o bá ti lè pín sára rẹ̀ kò sí nínú wọn lẹ́kẹ̀rọ́mà eléyìí ṣe ọ̀rọ̀ àrùn rẹ̀ nílé kò sí nínú wọn tí ó bá ti lè sílẹ̀ fún mi àpẹẹrẹ ìsìn tó bá ní Yorùbá léyàn gbogbo àwọn ìwà tí a gbọ́gbá nítorí kí ni yóò jẹ́ ìwà èèyàn ni sẹ̀pẹ́ èèyàn ni Yorùbá náà sọ ìròyìn kan lóròyìn Yorùbá nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó dúdú sẹ̀pẹ́ Yorùbá náà aláwọ̀ dúdú ni wọ́n ó di méjì ní ó sì máa ń wọ aṣọ kẹ̀m̀bẹ̀ ẹ́ ó sì máa ń wọ ẹsì kíkí bí ìtàbá tó lẹ̀ èyí tẹ́rẹ ìlẹ́gbẹ̀ tó dákìí pé ṣẹ́gbẹ́ àbá yìí ní ṣèyí ṣẹ́gbẹ́ bí yorùbá nù àbí a rí ẹlẹ́kẹta kò báyìí nínú ìròyìn rẹ̀ náà ni pé ìmọ̀ ń ní máa ń lọ́kọ lóbìnrin Yorùbá náà máa ń lọ́kọ àbí ó di mẹ́rin ìròyìn ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wípé Yorùbá ní ọ̀nà tán máa ń gbà báyẹ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ lédè ṣùgbọ́n èdè tí ẹ̀ Haúsá ni tí Yorùbá ni nám ìròyìn ọkàrí ọmọ bí jọ Yorùbá tó lébẹ̀ kìí ṣe lédè wọn àbí ẹni yìí ẹ̀rí bó ṣe múra ọwọ́ fìlà bẹ́tí ajá ó wá aṣọ ẹsìkì àbí sapara ó mọ̀ dúdú láwọ̀ òun náà máa fẹ́ àwọn ọmọ lọ́kọ̀ èèyàn bá ní ìmọ̀ tó ń gbélẹ̀ Yorùbá tó ti bẹ́ẹ̀ sí Yorùbá ní náà kí ló dé ilé kìí ṣe lédè wọn ìròyìn ẹyọ ká péré lè bí ṣe Yorùbá mọ́ àbí àmá ìlú ó wá jẹ́ wípé ìkan nínú àwọn ìpìlẹ̀ yẹn àwọn òròyìn ìpìlẹ̀ tẹ́ gbẹ́ròyìn ìpìlẹ̀ tó ga jù nínú ẹ̀ láńkà yìí àbẹ́ẹ̀kọ́ ni èyàn kan nínú àwọn òròyìn tó ga yẹn ó ní pé ó jẹ́ elédè Yorùbá àwa rí pé gbogbo bó ṣe jẹ́ bó ṣe múra tó yìí gbogbo bó ṣe jẹ́ bó ṣe jọ àwọn Yorùbá nínú àwọn òròyìn yòókù tó yìí ẹnu pé kìí ṣe elédè Yorùbá ni á ní torí ẹ̀ kéjekele kìí ṣe Yorùbá bẹ́ẹ̀lẹ̀ làwọn bẹ́ẹ̀lẹ̀ ni Ahmed sọ pé fàmẹ́ntàrọ̀kẹ́ minha khasla ẹni tó bá fi ẹyọ kan lẹ̀ nínú àwọn ìṣó yìí nínú àwọn ọwà yìí fàlẹ́sà lè àhìlíhà irú ẹni báyìí sínú àwọn sọ sínú àwọn sàlàfíà kò sínú àlùsílẹ̀ ni torí pé àwọn tí a fẹ́ sí àfitì rẹ̀ sọ́dọ̀ wọn kò jọ wọ́n nínú ìpìlẹ̀ kan tí ọ̀yẹ̀ká di lára rẹ̀ ó ti yé báyìí kò jọ wọ́n nínú ìpìlẹ̀ kan kárí lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni alimamu Barbahari bẹ́ẹ̀ náà làwọn náà ti sọ so wípé a lè sọ wípé èèyàn súnmí ni a lè sọ wípé èèyàn sálàfí ni hátà tẹ̀ṣẹ́mì àfihì títí tí ó fi pé lára rẹ̀ àwọn àwòsọ́fù àwọn ìròyìn àwọn oníṣúnnà ó dìbà ṣe é báyìí sí lọ́dọ̀ àwọn àfáà súnnà gidi wọ́n ṣe máa ń sọ ní ṣe láwà là máa ń sọ wípé ẹ ó sàtíráì náà náà ó sàtíráì náà náà báwùjọ ṣe burú tó yìí ẹ ṣe bí ẹnu ẹyọkan wọn ló kù á bí lè rí pé ẹnu ẹyọkan tá à ń wí òun tá láti jọ àwọn òun ló sọ pé ẹnu ẹyọkan òun náà tó láti fojú fòó àwọn àwọn àwọn àwọn àwọn àìmọ́tò súnnà ni wọ́n sọ̀rọ̀ ipé tó yẹn báyìí fẹ́yọ kan lẹ́nu àwọn wáyé wọ́n ní kò sí inú àlù súnnà ìwọ́n sọ pé ṣe báyọ kan náà ṣe bá ní ṣe wọ́n lọ wá mọ́ súnnà àbẹ́ni tó jẹ́ súnní ju àwọn wọ̀nyí lọ ni tí wọ́n lọ gbàgbọ́ yẹ súnnà àbí wọ́n lọ gbàgbọ́ yẹ ẹni tí ń jẹ́ sálàfí ẹni tí ń jẹ́ súnní ju àwọn wọ̀nyí lọ ni àwọn àfáà yìí wọ́n ti sọ ipé bí ìyẹn báyìí fẹ́yọ kan lẹ́nu àwọn wáyé rèé kò sí lára àwọn ahlu sunnati wal jamaa so eléyìí báyìí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó ayákọ̀ọ́kọ́ máa mójútó náà tákọ̀ọ́kọ́ máa wò lára rẹ̀ náà kò yí báyìí sí wípé ìjẹ́ ni yìí ń kọ́ ṣé àwọn àwùsọ́ọ̀fù àwọn onísúnnà tó pé lára rẹ̀ tó pé lára rẹ̀ ó ní sí alimamul barbahari nínú sharh sunna wa kò rí bá ní sí bàtọ́ ń bọ́rọ̀ lọ wọ́n ni wa'lam rahmakallah wọ́n ni lọ́mà lọ kọ́ nípa rẹ̀ lọ wámẹ̀ nípa tàbẹ́ wípé ìtànkù ilẹ̀ islam àdí ẹ̀sẹ̀ yìí إنما جاء إنما جاء من قبل الله تبارك وتعالى أتولون وبالتوا lọ́pọ̀ ìmọ̀ tí ó fi yíò pé ẹ̀sìn látọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá إنما جاء من قبل الله تعالى لم يوضع على عقول الرجال وآرائهم wọ́n gbé ẹ̀sìn wọ́n gbé lórí làákàyà àwọn èèyàn kan àbíwòye sí wọn pé ní tí làákàyà wọn bá ti sọ àbáríwòye wọn àbíwòye sí wọn lẹ̀sìn àtọ̀dọ̀ Ọlọ́run bá ló ti wá wà ilmuhu inda Allahi wà inda rasulihi ìmọ̀ ẹ̀sìn wá rí níbo láti máa mú ọ̀dọ̀ ọlọ́wọ́ bá tọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wà ilmuhu inda Allahi wà inda rasulihi ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní mọ̀ tàbí fẹ́ mú lọ́dọ̀ ọlọ́wọ́ bá níbo láti mú lọ́dọ̀ ọlọ́wọ́ bá nínú Al-Qur'an al ó mú pé tàbá fẹ́ mú mọ̀ nípa ẹ̀sìn wa ní ìsìn afẹ́ mọ̀ nípa ẹ̀sìn wa kílẹ̀ sí gbà láyé kílẹ̀ sí gbà láyé kí ló wọlé kí ni wọlé kí ló tọ́ kí ni òtọ́ ẹ̀yìndà lọ ọ̀dọ̀ Ọlọ́run Ọba láti lọ mú tàbá fẹ́ mú nǹkan lọ́dọ̀ Ọlọ́run Ọba ibi láti lò jẹ́mọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba nǹkan àrùn ìtẹ̀lẹ̀ wà ìndà rasulihi bákanáà tàbá fẹ́ mú ìmọ̀ nípa ẹ̀sẹ̀ wa àtọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam láti mú ọ̀tọ̀rọ̀dọ̀ ẹ̀ lọ́wà tàbá fẹ́ mú mọ̀ látọ̀dà nẹ́bí wú láti mú jẹ́mọ́ nínú ọ̀rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam àbíṣẹ́ rẹ̀ àbí tó ń sinúwájú ẹ̀ tí ó tako ilé ìdá ń ṣe dédé gbóná ọmọ ọba tó ní fa'íkaná za'atin fi ṣe yí tẹ́ bá wọ́n ṣe fàǹfà nípa alámàrí kan dúdú ní funfun ní ó kúrú ní ó ga ní ó tóbi ní kò tóbi ní ó dáa ní kò dáa ní ó tọ́ ní kò tọ́ ní ẹ̀ ń sì fàǹfà lórí ẹ̀fọ́rù dúhù ila Allahi war rasul ẹ máa dá padà torí pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́wọ̀n bá lọ́wà ẹ sì máa dá padà sọ́dà Nabi sallallahu alaihi wasallam ẹ warudduhu ila Allahi war rasul ẹ máa dá padà sọ́dọ̀ ọlọ́wọ̀n bá torí àdùjíṣẹ́ rẹ̀ ló jẹ́ pé àfáwa al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n ni al-ilmu nǹkan tó ń pè ní ìmà ìmà ẹ̀sìn yìí ọlọ́wọ́ bá wí ànẹ́bì ní ọ̀rọ̀ sọ̀hábà wí ní o ẹ́ gbogbo ẹnikẹ́ni tí wá ti ń dá wa padà lọ sí ti pé ọlọ́wọ́ bá wí báyìí ànẹ́bì wí báyìí àwọn sọ̀hábà sì gbọ́yé báyìí báyìí làwọn sọ̀hábà wí lórí tọ́lọ́wọ́ bá wí báyìí làwọn sọ̀hábà wí lórí tánẹ́bì wí wallahi ìyẹn lè mà ìyẹn lẹ̀sìn ẹ́ yọ́ mọ̀ wá wá tán bá wọn bomi là kò fẹ́ concentrated ẹ̀sìn diluted one ní wá adulterated one ẹ̀sìn tí wọ́n ti bomi là ẹ́ ẹ̀sìn tí wọ́n ti bomi là kò ní ọmọ wá wá káàkiri ẹ̀sìn tí wọ́n jẹ bomi là lẹ́sìn torí kí ọlọ́run bá àlékẹ́lá ó ní fa ìntànà záàtù fi ṣe ọ̀rùdúhù ila Allahi wa rasul tí a bá ti ń ṣe fanfà nípa nǹkan ọdọ́ náà bọ̀dọ̀ annabi ni ẹ̀dá padà sí ìtàn bá ti wí ni ẹmọ́ wo kó le jù òun náà ni alimamu al-Barbahari náà sọ wípé wal ilmu inda Allahi wa wọ́n ni fàlátẹ̀ tọ́bẹ̀ ìṣẹ́ hàn bí ó gbọ́dọ̀ máa tẹ̀lé kankan nínú ẹ̀sìn pẹ̀lú fẹ́nú rẹ̀ nítorí pọ́ bá fẹ́nú mi mú ìfẹ́nú mi ni pé nítorí pọ́ mọ̀ fẹ́ràn rẹ̀ àbí mo fẹ́ràn ibi tí nǹkan yìí ti jáde àbí torí bàbára nǹkan yìí lójú mi ìyọgọ́rọ̀ máa tẹ̀lẹ́sì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìfẹ́nú nìyẹn in ti fẹ́nú rẹ fẹ́ nìyẹn pé ah mo láìkì ní tọ́rọ̀ ìti jáde tọ́rọ̀ tó bá ti jáde ń bí ilẹ̀ ni ó máa mú ilé tó bá ti jáde ní sọ́ọ̀sì yé ní onímú eléyìí ló kó báwọn Yahudi àti Nasara wọ́n mọ̀ pé Islam ẹ̀sìn ni àmọ́ nítorí ibi tó ti jáde nítorí ẹ̀nu wọn fi gbà ó ti wá jẹ́ kọ́dọ̀ ọ̀tẹ̀ ló ti jáde olóde tí ó jáde láti ilẹ̀ Sham títí máa ń jáde tẹ́lẹ̀ ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم ọlọ́run bá ní ó wu àwọn ta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ta fún nítírà àwọn Jew àti Christian àwọn yọrù dúnakùn min ba'di ìmánikùn kí wọ́n dá yín padà lẹ́yìn ìmáni tẹ̀tì ní kan dá yín padà sínú kúfúrù kò fẹ́ràn kásán di kúfúrú kásán di kèfèrí hasada min indi anfusihim torí wọ́n sì hasadu yín wọ́n sì kéta yín wọ́n mọ̀ pẹ́sìn lẹ̀sìn yín àbẹ́kẹta wípé ó ti jẹ́ sí pé ẹni yìí ni ó máa sọ

ìgbàtí ànábì ìgbàtí Abu Hurairah tó wá bá ànábì sallallahu alaihi wasallam nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àti ṣẹ̀tọ́n ànábì wá sọ fún ànábì pé ṣẹ̀tọ́n ẹni yìí o kò tí mẹ́rin tó ń jẹ́ ó fún mi ní ayatul kursi ó fún mi ní ayatul kursi yìí pé tí n bá ti ń ké ayatul kursi yìí lédè àwọn bàbá tí n bá kàfà lórí ìlú kò gbá tó sọ yẹn ó kàn fún ànẹ́bì ní kọ́bàrù nípa nǹkan tó sọ ní kéde pé àbò òhòrẹ́ rọ̀ gbà lọ́wẹ́ torí tábò òhòrẹ́ rọ̀ bá ti gbá ní kọ̀ bá ti máa lóṣíwájú kọ́lọ́bà nẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì ní sadaqaka wa huwa kadhubu sadaqaka wa huwa kadhubu òdodo ló sọ fún ọ wa huwa kadhubu ṣùgbọ́n òun fúnra rẹ̀ fi ṣe rí kódà bó ṣe jẹ́ sí pé látọ̀dọ̀ ẹni tó dodo ti jáde yẹn ẹni tó burú jù ní ẹ̀dá ọlọ́run a ní ti torí pé òdodo jáde látọ̀dọ̀ yẹn tá à nífẹ̀ẹ́ sí tó bá ti torí ẹ̀ ká mọ́ wá takò òdodo yẹn torí tá lọ́sọ́ nítorí pé lágbájá ni so kò lè jódodo kí ló dé torí pé lágbájá lọ́sọ́ ah! eléyìí báyìí ló tó báwọn Yahudi àti Nasara kọ́bá wá jódodo ni ṣé ẹnu tí ẹ wá gbà ẹnu tí ó kò sẹ́ni tẹnu tí ó gba òdodo bẹ́nu ọmọ èké ṣe gbà lẹ́nu àgbàlagbà gbà lẹ́nu obìnrin gbà lẹ́nu ọkùnrin gbà kódà ẹnu kèfèrí gba òdodo ẹnu kèfèrí ó gba òdodo ló fi jẹ́ pé anábi sallallahu alaihi wasallam ó ní balighu anni walau aya anábi ní ẹmú dé ti gbọ́ àwọn èèyàn ìtẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹmú dé tí gbọ́ àwọn èèyàn ní pípé wàláwọ̀ ayatan alẹ́bì ní kódà kọjẹ́ pé aya kan lẹ gbọ́lẹ́nu mi tẹ̀sí gbọ́yé tẹ́yìn bá jẹ́ páyà kan lọ́gbọ́lẹ́nu alẹ́bì tó sì gbọ́yé ìwọ́n náà jẹ́ kó dé tí gbẹ̀lú mi wà hadithu an bani isra'ila wàlá haraj ẹ sì gba ọ̀rọ̀ tó bá jẹ́ òdodo látọ̀dọ̀ àwọn bàánú isra'il ọ̀rọ̀ tó bá jódodo látọ̀dọ̀ wọn torí kó dodo lẹ́fẹ́ gbà kìí ṣe àwọn gẹ́gẹ́ lẹ́fẹ́ gbà wala haraj arẹ́bìnrin kò sẹ́sẹ̀ ń bẹ̀ faman kadhaba alayya muta'ammida arẹ́bìnrin gbogbo ẹni jẹ́ tó bá màámà tó fojú lẹ̀ kárọ mọ́ mi falyatabawwa maq'adahu minan nar kọlọ wá àga jòkó tí ó fi jòkó nínú náà ẹwọ gánà lè kọwa bí wa hadithu an bani isra'ila wala haraj ẹgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn bani isra'il tó bá jó gbogbo àwọn ọ̀rọ̀ tá a bá gbà wá látọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tá a bá rí pé ọ̀rọ̀ yìí kò tako ẹ̀sìn wa ó sì jẹ́ òdodo element of truth wà ń bẹ òdodo wà ń bẹ á gbà kò sí kàtó burú bẹ̀ nítorí hadith yìí jẹ́rìyàn ala hadha hadith lẹ́ni tí ń rìn lórí hadith yìí ẹ́ àwọn míì láwọn onímọ̀ gbà tó rádẹ́bí sallallahu alaihi wasallam sọ pé la tusaddiquhum wa la tukadhibuhum ẹ má sọ ipé dodo ni wọ́n ń sọ ẹ sì má sọ pé rọ́ ni wọ́n ń pa wọ́n nítorí ẹ̀ táwọn bá lọ gbà nísìn tó bá yẹ pé rọ́ ní kọ́ táwọn bá lọ gbà táwọn pè olóòdòdó ń kọ́ tọ́lá nẹ́bí sọ lọ́wọ́ sọ́lá ní ìdí tí mo sọ pé ẹ má sọ pé òdodo ni ẹ sì má sọ pé rọ́ ni pé tó bá jẹ́ pé òdodo ni tẹ́ ẹ bá pè ní rọ́ ẹ ti pè òdodo ní rọ́ nìyẹn tẹ́ ẹ bá dẹ̀ pè òdodo ní yóò jí àríwájú ọlọ́run tó bá dẹ̀ jẹ́ rọ́ ni tẹ́ bá pè lódodo ẹ ti pè rọ́ lódodo nìyẹn ẹ wá dé tàwákò ẹ ní kóra dúró lórí ètí bá ń jáde látọ̀dọ̀ wọn èyí mọ́ fàyọ́ bí ní wípé òdodo tó bá ti lè clear àkódodo ni sàn pé ẹlẹ́ẹ̀kejì ìntánẹ̀tì ní kámẹ́gbà ni pé torí pé ó lè jẹ́ òdodo ó sì lè jẹ́rọ ajẹ́sí pé tí èyàn bá ti ń ṣe èméjì lórí àlámọ̀rí mọ́gbà tó bá yẹ kọ́dọ̀ ẹni bú lọ́rọ̀ ti jáde ẹ̀ tí rí ẹ̀kọ́ kankan bí ìsìn tàbá fẹ́ gba ọ̀rọ̀ lọ́dọ̀ yẹn nísìn àwárí pé ẹni yé ìsẹ́ni tá a lè fọkàn balẹ̀ sí lọ́dọ̀ tá a lè tẹ́mi wá balẹ̀ sí pé ẹni rẹ ni ọ̀rọ̀ tá a wá gbọ́ lọ́dọ̀ rẹ̀ yìí ọ̀rọ̀ tá a ti gbọ́ rí ni àmọ́ bí òdodo ni bóyá ọ̀rọ̀ ni mọ́gbà farabalẹ̀ kò yẹ báyìí sí lọ wádìí ní sọ́ọ̀sì ibòmíì tí onífọkànbalẹ̀ lórí kó tó gbọ́rọ̀ yẹn àbí kó tó dànù tó bá dánù torí pé òun ló sọ tó bá jẹ́ òdodo ńkọ́ tó bá ti dodo nìyẹn ti kò dodo nírọ́ nìyẹn tó bá dẹ̀ gbá tó yẹ pé rọ́ ní ńkọ́ a jẹ́ pé a ní tàwákò lórí kọbárù ẹn tí ò sí kíni tí ò bá dá tí jò fi clear sí wa ṣùgbọ́n tó bá clear sí wa kó dodo ní kí láṣe àgbà ó dàkọ́ jẹ́ pé lọ́dọ̀ tó fi jáde ẹni bú ni torí pé òdodo la mú kìí ṣe ẹni bú tó ṣe dodo rẹ̀ pé anábì sọlọ́ sọ pé sọ́dàkọ òdodo lọ́sọ fọ́ ẹ́ wàhúwà kàdóòbò àmókùrọ́ lòun ní bíbá ìyànàbì sọlọ́ sọlọ́ kó fi òdodo rinlẹ̀ ó dẹ̀ ṣe jẹ́ṣù ẹni bú yìí anábi tètè ṣe jẹ́rù ẹ̀ ẹ̀tí ọ̀nà sáà kọ́mọ̀ wá sọ pé torí pé òdodo lọ́sọ ẹ bá sọ pé lọ́sọ tó bá dákẹ́ ó ti ṣe tàdí wàhálà lọ fẹ́ dálẹ̀ fáwọn èèyàn ó fẹ́ kó àwọn èèyàn sínú problem yẹn pé ẹ̀hẹ́ àṣẹ́tì sọ pé anábi torí pé òdodo lọ́sọ anábi ọ̀fẹ́ takò dodo ò dodo òun fún ṣe pé ni kódà ìran ẹ̀ pọ̀ débi wípé kò fẹ́ lódi wọn kàdú orin tó yẹ pé ó dógóngó níbi irọ́ pípa tí ó báyìí sí so eléyìí báyìí òun ni ìntafẹ́ ìfàyọ́ ń bẹ̀ ní pé ìpìlẹ̀ tẹ́lẹ̀ fi lẹ́lẹ̀ ní pé òdodo kò sọ́dọ̀ ẹni tí ò ti lè jáde kò yẹ báyìí sí so eléyìí báyìí olóyẹ ká máa fi lo ìṣẹ̀mí ayé wa a gbọ́dọ̀ ma mú nǹkankan pẹ̀lú fẹ́nu wa wọ́n yẹ pé nítorí pé mo láìkì lágbájá àbí nítorí pé lágbájá èèyàn tí tóbi ní bàbá rẹ̀ lọ́dọ̀ mi tó ọ̀rọ̀ tí ẹ̀ ní mo fẹ́ máa mú tẹ́rẹ́ ní yí tí ẹ̀ tó òun tí ọ̀rọ̀ tí ẹ̀ ní òní máa ni mú tó fi fọ̀rẹ́ ní ilẹ̀ ẹ́ wàlọ́ ilé ìbáyìí èyẹ́ ti sọnù nìyẹn o èyẹ́ ti sọnù pátápátá nìyẹn kò yíba ní òdodo àṣàkó ẹ̀yìn tábà òun ló tọ́ ká máa tẹ̀lé òun ló sì tọ́ ká máa pèpè sí òun ló sì tọ́ kí a máa ti gíní o kí a máa ràn lọ́wọ́ a ní máa ràn bàjẹ́ lọ́wọ́ ẹ́ gbogbo kíbi tó bá wù kí bàjẹ́ sí jáde so Al-Imam Al-Barbahari wọ́n ń bọ̀rọ̀ lọ wọ́n ní fala tattabi' shay'an bi hawa ó gbọ́rọ̀ máa tẹ̀lé nǹkan pẹ̀lú fẹ́nu rẹ̀ ẹ́ fatamruku min ad-din kọ́ má bà wá jáde fún inú ẹ̀sìn fala tattabi' shay'an bi hawaka fatamruku min ad-din kọ́ má bà wá jáde fún inú ẹ̀sìn tó bá ti tẹ̀lé nǹkan pẹ̀lú fẹ́nu fatakhruja min al-islam kó o sì má bà wá jáde kó nínú islam fa innahu la hujjata lak tó lè kò sẹ́rì fún ọ faqad bayyana rasulullahi sallallahu alaihi wasallam li ummatihi sunnah tó rà nabi sallallahu alaihi fi sàlàyé sunna fàlù umma rẹ̀ kò sẹ́rì kẹta fún ọ tó bá ń tẹ̀lé fẹ́nu wà jáde kó torí pé kò sí kò sẹ́rì kẹta fún ọ yẹn annabi sallallahu alaihi wasallam ṣàlàyé sunna fal umma rẹ̀ wa awdaha li ashabi annabi dẹ̀ ṣàlàyé rẹ̀ ní lele tó clear fama al umma rẹ̀ wa humul jamaa àwọn de nike ni al jamaa wa humul jamaa àwọn sahaba ni tani al jamaa ajẹ́pẹ́ ìsọkúsọ ni ẹgbẹ́ ni tí bá ń sọ pé ẹ jama'a jama'a lọ dálẹ̀ jama'a ní lágbájá ń ṣe ẹ má sọ jama'a jama'a kiri jẹ́ bẹ́ẹ̀ tí ń tẹ́ pé ní jama'a jẹ́jẹ́ ní nílò àwọn ẹni àná tó wáyé pé nílò àwọn ẹni àná ẹfẹ́ ká máa sọ ìtẹ́pẹ́ ní jama'a jẹ́jẹ́ òun náà ni jama'a o ní ìjọ ẹyọ kan ṣoṣo báwọn sálàfù ẹni ànẹ́sí máa ń lò tánbà sọ pé jama'a o náà ni ẹnu mùsùlùmí tó kò lórí ìlànà ẹyọ kan ṣoṣo àwọn ẹ̀yẹn náà pè ní àjama'a ìrírà nísìn so ẹ̀wọ̀n mi tí ẹ̀yẹ ó fẹ́ sákú omi kan ó lè tó lọ bọ́ sí ilé ìtọ́lágbára jùlọ ẹ̀tí ọ̀nà sáà tí ẹ̀fẹ́ sákú omi nǹkan tó lẹ̀ tó lọ máa rọ́lù nǹkan mi ìrírà nísìn àwa ní sọ pé ẹgbẹ́ mẹ́bá yìí nìsẹ̀ jama láàmà sọ ọlọ́run sọ náà àwọn sọ̀hára ní aljamaa tó bá ti sọ pé jama lọ dálẹ̀ lágbóyé àwọn ẹni ìsáájú tó sọ ní wípé ìlànà àwọn sọ̀hábà ní rìn ẹgbẹ́ ló dẹ̀ fẹ́ sọ kú ò tètè wí ẹgbẹ́ kó rọ́nà lọ kò yíra ẹni kí ẹ tètè wí nǹkan tó ń pè lẹ́gbẹ́ kó rọ́nà lọ ó máa yẹ pé gbé àjẹ́ náà ni zamu náà ni àfihàn yẹpẹrẹ rẹ̀ náà ni kò yí báyìí sí so kò yí báyìí àwọn olùmọ̀ ní tẹ́yẹ̀ bá bẹ́ yẹpẹrẹ nǹkan ẹ wo bí oyin ṣe rí yẹn tẹ́ bá bẹ́ yẹpẹrẹ ẹ bá bẹ́ ṣe bá bẹ́ panlé kílẹ̀kùn ẹ ní oyin àbí ṣùgbọ́n tẹ́ bá bẹ́ yẹpẹrẹ rẹ̀ ẹ ní ìgbẹ́ kòkòrò oyin ìgbẹ́ kòkòrò ní àbí ìṣẹ́gbẹ́ kòkòrò tó tọ́ tẹbá fẹ́ kan lélẹ̀ pé lóyin tẹbá fẹ́ yẹ pẹ́rẹ rẹ̀ yóò dìgbẹ́ kòkòrò yóò dìgbẹ́ kòkòrò táwọn èèyàn máa mú un tàbí ọgbọ́gbọ́ kòkòrò tí tinú rẹ̀ olùgbé èdè mú gbẹ́ kòkòrò gbogbo kan tó bá ń pe àwọn èèyàn kan tó bá jẹ́ sí pé àwọn èèyàn bú ni wọ́n tí ó yẹ pẹ́rẹ wọn wọ́n pé abẹ́bí yẹpẹrẹ wọn náà ní ẹfílẹ̀ torípa àwọn olùmọ́jẹ́ pẹ́rẹ pé lámùsáà ìsìlá kò sátàkò níbi ìsìlá ẹnìkan ní kìíní yìí ẹnìkan ní table water ni table water ni ẹnìkan ní bottle water ni ẹnìkan ní can water ni ẹnìkan ní ẹnìkan ní ozonized water ni ẹnìkan ní sterilized water ni wàláhì gbogbo wáta nǹkan yọkà yìí náà ni wọ́n ń rí òun ó kọ̀ tẹ́nì kọ̀ kẹ́kà pé lọ́yà tọ̀tọ̀ kí ẹ̀gá wá ní àà tébù wọ́ta lọ́kọ̀ rẹ̀ tì eré tó wọ́n sọ ah, hmm, láàmùsáhá ìdíṣẹ́lá tó bá jẹ́ sí pé ó bá yẹ pé má wùlẹ̀ sọ pé ẹ table water ni tí ó tó mi pè ní table water tí ó tó bá ń gbé lórí table ẹnìkan ní bottle water ní sí tó wà nùgò náà ni kí ni wàhálà láàmùsá ha fi ìsìlá ẹnìkan ní lèyìn ansẹ̀tì ni ẹnìkan ní cellphone ni ẹnìkan ní gsm ni ẹnìkan ní mobile phone ni ẹ́ kí ẹ̀kan wá ní àwọn tó ní cellphone yẹn ìwọ ló correct ẹni tó ní mobile phone òun ò correct ẹ dákun ẹ wá ní gbogbo wa o cell phone lágbọ́dọ̀ máa pè é o ẹ nípìn ní mobile phone máa o ṣẹ́gbà bẹ́ẹ̀ nígbà ànígbà wíwá ní ti so tó bá jẹ́ pé ẹbẹ́ bí yẹpẹrẹ nǹkan ni nǹkan yẹn sì yẹpẹrẹ tó tọ́ kò yíbá ní sí yìí ní tẹ́ sọ ní tẹ́ yẹ pé kódà ó kọ̀ yẹpẹrẹ náà ni kò yíbá ní sí yìí so ọlọ́wọ́n bó sànú wa so ẹn tẹ́ pè ní jama'a àwọn sọ̀hábà ni faman khalafa ibi tí mo fẹ́ parí sí rẹ̀ ó ní wa humu sawadul a'zam tẹ́ bá ń ka tíra tẹ́ bá gbọ́ntọ́ sọ pé asawadul a'zam asawadu al'a'zam tẹ́ bá sì lè gbọ́ bẹ́ àwọn onan kú bẹ́ àwọn sọ̀hábà ni tẹ́ والسواد الأعظم ìtànkù ní àsàwádù láàzọ́m alhaku wa ahìlúhu òun náà ni òdodo àtàwọn tánwà lórí òdodo àwọn sọ̀hábà náà nìyà faman khalafa sọ̀hábà rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá ti yapa àwọn sọ̀hábà nabi faman khalafa asahaba rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó bá ti lè yapa àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam fi shay'in min amri din tó bá ti lè yapa wọn níbi nǹkan kanú alámàrí ẹ̀sìn faqad kafar alimamul barbahari ni ó ti ṣe kúfúrú nìyẹn ẹ́ tó bá fi lè yapa wọn nínú alámàrí ẹ̀sìn àrínà olùmọ̀tán mú ọ̀rọ̀ yìí tó ti mú alimamul barbahari kí a ọ̀rọ̀ yìí ìtayọ àláti wà ń bẹ̀. ní ìrìnbẹ̀ ìyapa wọn sọ àbà níbi nǹkan kan pé lọ hírò ọ̀rọ̀ ẹni Imamul Barbahari bá gbà lérò a ní ọ̀rọ̀ yìí kọ́ gbòlúwù ni ta ló sì sọ alimamul barbahari tó ti bẹ́ẹ̀ ní gùlúwù ni àríkèsí gùlúwù ni kí ẹlẹ́ tó bá yapa àwọn sọ̀hábà níbi nǹkan kanú alámàrí ẹ̀sìn ó ti di kèfèrí ṣí bẹ́ẹ̀ lórí ẹ́ ẹ̀rú ń bà yìí ni kò rí bẹ́ẹ̀ a ní torí pé alimamul barbahari lọ sọ káwá ní bẹ́ẹ̀ lórí wọ́n ti kò rí bẹ́ẹ̀ tí ó bá sọ pé yẹn yapa àwọn sábà níbi nkankan ó di kèrè rí àláìláì ah, wàláhì gbùlúwù ṣùgbọ́n tó bá yẹ pé kúkúrù nẹ́ẹ̀mà ní Imamul Barbahari gbà lérò torí a rí inú àwọn tó iṣẹ́ hú ọ̀rọ̀ yìí inú àwọn tó iṣẹ́ hú tíra ìtẹ́ ní nǹkan tí Imamul Barbahari gbà lérò yìí kúkúrù nẹ́ẹ̀mà ní ọwọ́lé ẹ́ pé a ó ti sa ìmoore sọ́lọ́hun ẹ́ ó ti sa ìmoore sọ́lọ́hun bá a jẹ́ sí wípé pẹ̀lú tàbá gbé sí kúfùrù nẹ́ẹ̀mà ọ̀rọ̀ yìí òtí sẹ́kùn ní òtí sára sí jù mọ́ wáyé gẹ̀ẹ́ kúfùrù nẹ́ẹ̀mà ni tó bá yẹ́ kúfùrù akbar nígbà lérò ajẹ́ pé ọ̀rọ̀ yẹn àṣẹ jù ní ilé ìbáyìí òun ẹ̀rí tí aláǹfààní àti dúró sí ọlọ́ọ̀bà ní kẹlá kó dáhùn kí ó sànù ìkọ̀kan ọlọ́ọ̀bà kó wà pẹ̀lú wa ọlọ́ọ̀bà ní kẹlá kó mẹ́jì ká sọnù fóònù lànà súnà tànẹ́bì sallallahu alaihi wasallam àmẹ́lọ́ọ̀bà kọ́lọ̀ jẹ́ ká wà lórí ìlànà yìí tí tábí kú ẹ́ so sọ̀rọ̀ la ilaha illallah sọ̀rọ̀ la ilaha illallah ọlọ́mọdé mi yàtọ̀ fún ìlànà tọ́lọ́wọ́ bá ti tànẹ́bì àti ìlànà sọ̀hábà nìbọn láàrín ọlọ́mọdé síwá ló nífẹ̀ẹ́nu ọlọ́mọ síwá ló nífẹ̀ẹ́nu tẹ́rù dúwọ́n hàn sí tẹ́rì ọ́n hàn sí tí ó sì máa ságírí nítorí pé ibi tó ti sọ ibi tó ti gbọ́ àtẹni tó sọ ẹni tí ò nífẹ̀ẹ́ sí ni ẹ́ so nítorí pé ẹni tó sọ lọ́dọ̀ rẹ̀ èèyàn yẹpẹrẹ ni ọlọ́run máa ṣe wá ló nífẹ̀ẹ́ ẹnu tí ó máa tẹ̀lé irọ́ nítorí pọ́ jáde látọ̀dẹ̀ tó tóbi lọ́dọ̀ rẹ̀ tí ó máa tẹ̀lé bàjẹ́ nítorí pọ́ jáde látọ̀dẹ̀ tó tóbi lọ́dọ̀ rẹ̀ ọlọ́run máa ṣe wá báyìí ìfẹ́ ẹnu ni kódà ògbóngbó ìfẹ́ ẹnu ni أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر عليكم السلام ìlànà owó ó ti mọ̀ lọ́tọ̀ nípa ìwé bí alágídà bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ ní sàbùkù bèrè tó bèrè náà ni a ti gbọ́ yìí bẹ́ẹ̀ ni ó tọ́ kí a ti gbọ́ nǹkan yé látẹ̀nà àwọn àfáà súnnà tí èsẹ̀ ọkàn tí èsẹ̀ méjì tí èsẹ̀ mẹ́ta pé òdodo rẹ̀ adẹ̀ ti gbọ́ yé ó dẹ̀ ti rìnrìn nínú ẹ̀mí wa kó dúdú ni kódà a ti mẹ̀rí rẹ̀ àyíbẹ̀ tí ẹ̀kọ́ àti ẹ̀mẹ̀rí ẹ̀gan ṣe a lè pè ẹ̀ sákìyèsí tàbáríkọ́ wà lórí tó yapa sí nǹkan ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ a lè pè ẹ̀ sí àkíyèsí rẹ̀ anábi sallallahu alaihi wa sallam hadith mọ̀kà ó ní ballighu anni walau ballighu anni walau aya ẹmúdé tí gbọ́ àwọn èèyàn jẹba gbọ́ lẹ́nu ní kódà fọ́jẹ́ pé àyà kan lẹ gbọ́ yìí ẹmúdé tí gbọ́ àwọn èèyàn kò yí báyìí sí so àti ẹni tó jọ máa kẹ́kọ̀ọ́ àti ẹni tó ẹgbẹ́ wọn sọ̀rọ̀ kan mú ní kò sẹ́ni tí ẹnu rẹ̀ gba òdodo àtàmà akẹ́kọ̀ọ́ ni o àtàfà ni o àti ìmáàmù ni o àtọmọlẹ́yìn ìmáàmù ni o àtolórí ni o àtẹlẹ́mù ni o ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni kò sẹ́ni tí ò lè ṣòdodo kódà àti kèfèrí kò sẹ́ni tí ò lè sọ òdodo tó ta bá rí nǹkan láì ta gbọ́ ẹ eh, kápá àwọn èèyàn sákèésí mẹ́rẹ̀ wọ́n tó bá dẹ̀ pè sákèésí náà ṣẹ́kẹ̀ ní ara rẹ̀ má ṣe gírímọ́ káì ẹlòmí ìgbúrú gan pẹ̀lú àìlísìn nínú àwọn tó só burú jù láyé tó ṣòro bá sọ̀rọ̀ láyé tó ṣòro bá sọ̀rọ̀ láyé àwọn tó bá wà lójú ọ̀nà kéwù àwọn ni wọ́n ṣòro correct jù láyé torí wípé wàláhì yóò sì tó máa fi kéwù da òdodo rú pé sórí nǹkan tó sọ yẹn ọ̀rọ̀ yẹn ní ìhìmáàlù ọ̀fẹ́ bọ̀dùrù jẹ́nu ìhìmáàlù ní pé àdíkì yẹn ó tún lójú mi ó tún túmọ̀ èyàn lè tú báyìí náà yọ́mọ̀ wá yí àà kí lọ fẹ́ gbà níbi kí ẹ máa gbà kíyèsí yóò máa wá fún ọ̀rọ̀ ní ihtimalat yóò máa wá tù ní tù yóò máa ẹsẹ́ o yóò kọ́ ìdà kan bẹ tí wọ́n máa kọ́ ìdà kìíní sí nítorí pẹ́kọ̀ wá máa kọ́ ìdà ẹ̀yìn dàmí náà nìyẹn ìgbàtẹ́ ẹ̀ ní kọ́ sùúrù bíkì ẹ̀rí ọya kàfátíà sígbàtí ò lè kàfátíà ní kọ́mọ̀sì òdòdó báyìí

láfi àfigbé sí orí bẹ̀pẹ̀ tán pé nù ọgbọ́ ni èmi náà gbọ́ ni gẹ́gẹ́ kí wọ́n lọ fún fúnra rẹ̀ bó ohun ànígbà ọ̀tán bó ohun fúnra rẹ̀ sẹ́ ànígbà ìwọ́n náà gbọ́dọ̀ gbọ́ látẹnu ẹnìkan ní tí ó kọ́lọ̀ bá kó sànà wa tí ó bó